يوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأمجده وأهلله وأكبره وأعظمه وأشكر على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته في عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pọ̀ ni fún ọmọdé tó síwá ní musulmi. a ń tọrọ alìkín ìkírọ̀ àti gẹ̀rẹ̀ fún nabi sallallahu alaihi wasallam ẹni ọba dédà hàn láti bá máa jẹ́ kẹ̀ fún gbogbo wa aláwọ̀bá ní sàlìkún kí a nabi wa bá ní sàlìkún láàrẹ̀

wọ́n ní omi látẹ̀ kátó tẹ̀yàn rẹ̀ Fountain University àwọn kan ni wọ́n ronú rẹ̀ láti bí àìsí rẹ̀ fàbádà àmì sífùrín ìlà àrọ́ al-wujud àwọn àrọ́ à nur al-haya tó fi di wípé yunifásitì jókòó báyìí tán wù báyìí ọba dẹ́dà mẹ́jì yunifásitì ọ̀parun wọ́lára ní kàtí rẹ̀ nítorí wípé tó yẹ gbogbo èèyàn òun ni ọ bá gbọ́n ayé wa ò ní rí báyìí ṣùgbọ́n àwọn tó gbọ́n ọmọ bí adama wọn kéré gan ẹn tí sì máa ń gbórí ìbínú ronú wọn ọ̀pọ̀ ẹn bá máa ń gbórí ìbínú ronú ah, bóyá ṣé kí mọ́ sọ tí tí ń bá ní bàbá jẹ̀ṣà tí wọ́n lè bá mi tún sọ yóò wù mí ní mo ní láti jẹ̀bù náà wà láìnú mi ó dùn láìláìlọ́lá ẹ̀yìn àgbàlagbà ní omi látẹ̀ ká tó tẹ ìyàrin ọ̀bàrẹ́dàjọ́ mọ́síṣẹ́ ìní ìrègbè gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ọba látòrí fífí wa tèèdèrí àwàtà jẹ́ akẹ́kọ̀ọ́ mẹ́na ọba rẹ̀dà mẹ́jẹ̀ká parẹ́ ọ̀rọ̀dà ní kẹsì rẹ̀ wa òun náà ni okùn tọba rẹ̀dà fi so wá papọ̀ nígbàtà àjọ́pọ̀ bí àmọ́ ọ̀yọ́ má ìkọwà ọ̀bàrẹ́dà ìjọ mayana mẹ́jì ọparẹ́ o mo wá kí àwọn tí àwájọ jẹ́ ẹgbẹ́ fún àwọn bàbá wà tààjọjọ́ mọ̀ fáwọn bàbá ó ní àwọn brothers ti MSSC tí wọ́n ronú tọ́pìkì ta fẹ́ sọ̀rọ̀ parẹ́ ọ̀bàrẹ́dà táwọn náà bá parí bíbà yìí mẹ́jì kí wọ́n jẹ́ ní ẹ̀yìn wọ́n rà ní kàṣẹ́rẹ́ èròǹgbà kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń kálukú ló ní tó fi wọnú ọgbà ẹ̀ ọlọ́run jẹ́ ọdá jù bẹ́ẹ̀ lọ nígbà tí ó bà jáde gbogbo ń tàbágbà ń bínú rẹ̀rì jẹ́ ọ jẹ́rì fún wa láyé àti lẹ́nu la wala quwwata illa billah àwọn bí ọba dẹ́dà ọ̀sùn lápapọ̀ ó kọ táǹjẹ́ onáà ìsìláàmù mọ́jẹ̀ kọ parí mẹ́ ọlọ́run bá wájọ́ jẹ́ ìsìláàmù òdodo wáàrin nìkọ̀ọ̀kan wa lọ́wọ́ tọ́píkì o tó wọ́n jẹ́ ní àjọ ma máa fi àwọn bí ọ̀rọ̀ kalẹ̀ ṣùgbọ́n wà ní iwájú àwọn tí wọ́n jẹ́ èmi jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn jẹ́ sọ ọ̀rọ̀ sọ́ọ̀rọ̀ ìgbìyàn àìmá ń rí ilé ìṣíwájú a máa ń wélé ìkẹ́ wọ́n fẹ́ kẹ́ ẹgbàmẹ́ bẹ́ẹ̀bẹ́ ṣùgbọ́n tọ́pìkì ìgbà ìfarabalẹ̀ láàrin àwa tí àjọ jẹ́ lemina ń bẹ̀lọ́n kó jẹ́ kí lemina fi ti jẹ́jẹ́ tí má ti ti ní ìtùnlékún lọ́pẹ́ nítorí ànábì sọ wípé kanat lahu nuran yawm al-qiyamah gbogbo ẹn tó bá wo ewu kan sórí pé ń sin lọ nínú ìsìlámù yìí ààyè èdè ọmọ àdáta náà ni tó bá jọ gbà al-qiyama ọba rẹ̀ tó fi wá sí àwọn bàbá wa ní ìmọ̀lẹ̀ ládókè ìbílẹ̀ ọba rẹ̀ dàrá fún mọ́kì nílẹ̀ o tá bá wo àwùjọ àwùjọ kùkà àtà tọ́píkì pípọ̀ sámúrì rẹ̀ náà ni pé kí ní jẹ́ àtàwákúlù ìgbára lọ́nà kí ní jẹ́ àtàwákúlù ìfẹnu sọ pé mo gbára lọ́nà kí ni ìyàtọ̀ láàrin méjèèjì bákan náà níbo ni ìgbára lọ́nà ti so mọ́ kádàrà níbo ni kádàrà náà ti so mọ́ ìgbáralé ọba dẹ́dà ṣé ìgbáralé ọba dẹ́dà ìfìlàkáyè sí ẹni àbí ìjọsìn tí èèyàn fi ń rẹ̀rẹ̀ nílẹ̀ fọ́lọ́n tó bá jẹ́jọ sí ẹ̀mí la fi ń ṣe ní àbára àwọn nǹkan òun ni a fẹ́ ma na dúró haula hadhihi la ashiya lakinnana na dúró ma'al kitabi wa sunnati حيث داروا فإن هذا أساس ديننا الله أكبر ألن جو ألن دكم in fífí wa púrọfẹ́sọ ọláyínká ramata Kerim, ọba dẹ́dà ọmọ tí wọ́n fẹ́ wò mọ́sá àbá ni fún wọn jù tí wọ́n fẹ́ lọ ọmọ tí wọ́n ń kọ́ mọ́sá àbá wọn kọ́ jùbá gan ṣe ń kọ́ lọ mọ́jẹ̀ká búrọ̀ ṣẹlẹ̀ sí wọn wá kún wọ́n láti dáadáa eré tó ń kálukú wá sánà ní pé ká parí ẹ̀ sí ìyọ̀ náà rẹ̀ àmbíọ̀ àti kọ̀rọ̀ àti gbangba dákùn jẹ́ àparí ẹ̀sì ìbìyàn náà rẹ̀ o la ilaha illallah kí wọ́n sọ kẹ́nà tọ́pìkì yẹn ni mò ń lélẹ̀ jẹ́mẹ́rà àtàwákúlù ìgbára ní ọba àjẹ́jà ọ̀rọ̀ yìí tọ́pìkì tàwíṣẹ́ ìdù ni ìní tí mo sọ wípé ọgbà ìfarabalẹ̀ nù tàwọ̀ṣídù ìsí ọlọ́run ọba lọ́kàn ṣoṣo níbi ìjọsìn ìgbọ́ ọlọ́run ọba yé pé ó yàtọ̀ sẹ́dà nǹkan kan ni tó jẹ́ wípé ẹni tọ́lọ́run bá fẹ́ fi ṣe láàánú nílẹ̀ Yorùbá ìgbàta bá dàgbàlá tó máa mọ̀ kìí ṣe ń tá máa mọ̀ látilẹ̀ in tó sì ẹ̀ká mọ̀ látilẹ̀ ni àtàwákùlù kí ní jẹ́bẹ̀ o náà ni ìrìtìmọ́dùn nafsi ala Allah wahda kí ẹ̀ ní kọ́ má pín sọ́nà méjì kọ́ bára lé ọba tọ́dá lónìí kan ṣoṣo wàtẹ̀fúwíbùl umúrì ilayhi síkọ̀tàn bihi wàríbọ̀ bíkọ̀dọ̀ ìhì kíyàn ò sì darí gbogbo àlàmọ́ yìí sọ́dọ̀ ọba ní ti ìgbára lọ́lọ́run ní ti ìgbà wípé nǹkan kan kò ṣeéṣe lẹ́yìn rẹ̀ nǹkan kan kò sì ní máa ṣe àtúgbọ́jẹ́pò ní bẹ́ńdẹ̀ eléyìí kìí ṣe ó dùn sọ ni kéyàn gbára lé ọba dẹ́dà ní ìgbára lé tòótọ́ kéyàn rẹ̀ ọwá ní kanú àwọn tí ó ma jékílà káyì ọgbà pé ẹni ìgbára lọ́lọ́run lódòdó ní tòótọ́ ká máa rí pẹ̀lú rẹ̀ ó náà ni àwọn okùnfà ń tọ́ jọ tí ń fẹ́ tàbáyànà mọ́tù ń pè ọlọ́njọ lọ́dúnṣ olú ọmọ àtọ́dún èmi ni ó jẹ́ níbi wọ́n ni bọ̀rọ̀ bọ̀rọ̀ zak ọba tí mo dojú kọ òsìn tí ò lè ṣe ní ìní mari madẹ́ ti ma fúrọ̀bà dẹ́dà ó ti parí ètò olúgbogbo kọ̀ọ̀kan ọwọ́ ajé kí làkáyè wọ́n máa dábà pé tí àbárí bá àfè àlérí bá àlá bá àbárí bá àlá kàájẹ́ bá àlá bá àbárí bá àfè láìláìlọ́lá ìgbàkúgbà téèyàn bá ń ṣe ìdàkejì tí ó ọba tẹ́dà lórí ibi táwà ìgagá òun ní jẹ́ àmà wípé ọba dẹ́dà sí ayé ní níbi àwọn ẹ̀sìn odidi ni o ṣùgbọ́n ọlọ́run àwọn nǹkankan máa yé tọ́bá jẹ́ ń tó ń sin lóhun òtẹ́ ayé alọ́wájú bọ́jẹ́ tí ò sí lọ ní ṣe ayé rí ọlọ̀ wájú ọlọ́run ọ̀rọ̀ ayé rẹ̀ kọ́mpínì ma jẹ́ kọ́mpínì ní láàgó ká ọ̀sán ma kó ní 330 john ó dé tí ẹni 630 yóò kó 930 lálẹ́ tó ń ara ara ní wọ́n dùn gbogbo tí ń kọ́mpínì ṣe bá àmà ìyálà tó bẹ̀ ẹ̀ anàbígbò ni a máa sọ pínpín ara wà ọwájá yìí oṣù mẹ́fà 10 million naira ó ti kú 750,000 jọ́nù yẹ ti ẹ̀wù ó ti 15 million eléyìí kọ̀dàrú in ọ̀rọ̀ ma yé pé bá yóò fèrí àti kẹfẹ́ ní àti mùsùlùmí ó bákan náà lárí ń bẹ̀ bí mùsùlùmí ò tẹ́ yóò sọ̀kọ́ bí kèfèrí tẹ́ yọ rẹ̀ rìn bí mùsùlùmí bá ń tẹ́ yọ rẹ̀ rìn bí kèfèrí ò tẹ́ yóò sọ̀kọ́ ìyẹn ọ̀dàrú ṣùgbẹ́yìn tó ní bá ṣe pẹ̀lẹ̀ sín ibi tá ń lọ yìí òun ní jẹ́rìí wípé èèyàn gbára lọ́nà tóòtọ́ kí ni asbab mọ̀ jẹun kébí ọmọ bà pàmí mọ́ dẹ̀wà sí fountain university gbogbo tí mọ́ fẹ́ tí mo sí èmùsùn padà in pariwo ebi in jẹun mọ́ á sí fountain university afáà ah, kí ó tẹ́ jẹun pàá òyìn kọ́ ọyẹ kọ́lọ̀ náà lè mà láti sánmà wípé ìgbàmjẹ́ pé tí ẹmọ fẹ́ wá sí ọ̀yẹ kébí ọpa ní kàlà eléyìí o lọ sásínú àwọn kẹkẹkẹnú ẹ̀sìn wa téèyàn bá fìyàwó àtọmọ rẹ̀ lẹ̀ tí lọ pè ara àta ilé rẹ̀ ọ bàjẹ́ olóòrẹ̀ bá bójútó pé nítorí pé àwọn tí lọ báwọn àwọn kọ́ ni wọ́n kọ́kọ́ rántí àwọn náà fìlà ni wọ́n wọ́n èsè fárúdù ọ̀rẹ́yàn ó níyàwó àtọmọ bóhun ò ṣe ní dìdìkudì wọ́n ó bí mi ń pa ti wọn kú omi ń pa nìkankan níta ẹni kò lórí bìbìsì kan ma wá fẹ́ mọ́ mi lójú mi kọgbá òṣètẹ̀ èdè láti Afghanistan àwọn brothers wọ́n dẹ̀ ń kírun pẹ̀lú imam irun zur àwọn ẹ̀dẹ́ ìsokún láìjẹ́ pé imamu kéwókè ẹwù bẹ̀rù ọlọ́run kọ́ èèyàn kí àtò bá tàn wọ́n pàyàwó ẹ̀ wọ́n pọmọ rẹ̀ wọ́n pàbò rẹ̀ wọ́n pẹ̀gbọ́n rẹ̀ ìrun tó wá nẹ́ẹ̀sì sí tí ó ti dó wájú ọlọ́run ọjọ́ zuru ìmọ̀wò òkè òkè òun wá ń sọkún lẹ́gbẹ̀ẹ́ kọ́ wá sọ pé àìsùnkún tèmi àìní mánì lọ́fà lẹ́mi tí mọ̀ nǹkan kan tẹ́ pé pàdé ah, ẹkú rẹ̀ gàǹtà lọ́la ọ̀ mo ti lọ báyàwó mi mọ́ lọ bọ́mọ mi gbogbo nǹkan wà ókè wọ́n sàtún ìyàtọ̀ bẹ́rẹ̀ àmìjèjì àwọn nǹkan kọ̀ dàrú ṣẹ̀ìtọ́ lójú ọfẹ́ máa dàrú lójú àwọn èèyàn tíyàn bá ti wá ń gbọ́n sàfàlámù yé èyàn ó wà mú ìgbé àṣẹ ń tí nù àwọn èèyàn nǹkan kéèkéèké báyìí àwọ́kọ́ al-akhdu bil-asbab mo fẹ́ pass ma káwé mo wá káwé mo tún wá fẹ́ẹ̀lì àbọ́gbélé mo kàwé in pàtì tó dé mi fẹ́rùn pẹ̀ máa pàtì

kágbára lọ́ba àdẹ́dà kíkí kẹyìn ẹ̀kọ́ lè bá lọ àárín méjèèjì ilá àti ní pàǹkàkọ̀pọ̀ mọ́lọ́n ni wa 'ala Allahi fatawakkalu in kuntum mu'minin èmi ọlọ́run ní kẹ́ gbára lé tẹ́ ẹ bá jẹ́ olùgbàgbọ́ òdodo tòótọ́ ṣùgbọ́n nǹkan kìí ṣe sí òjò anábì Musa ọba dẹ́dà palasọ̀ wípé kó àwọn bàbá Israel kó wọn kó ní sọ́rọ̀ kó wọn jáde mo ti pọ́ láṣẹ báyìí àbí Musa bá sọ fún wọn ń kó gbọ́nkú wọn wọ́n lọ wọ́n lọ àárọ̀ tí wọ́n jáde ní tó kálukú lè mọ́lọ́wọ́ mọ́lọ́ wọ́n dé tí odò àwọn kìrìáhùn wọ́n ti gbọ́ wípé Musa mọ̀ ti kó àwọn bà ní sọ̀rọ̀ yìí kó mi sọ̀rọ̀ wọ́n kó gbò nǹkan ogun wọ́n lé wọn bọ̀ wọ́n wo omi níwájú wọn wọ́n ni àdébí musa iná ìlàmúdùrọ̀kún kò sí ọgbọ́n tàà fẹ́ dá àti parun tí ó bá rìn lẹ́yìn ibẹ̀ àwọn èèyàn pín sórí tìrìtì àìsọ pósù wa náà akúkú ti wà lẹ́nu ìyá ti pẹ́ kí ni musa kú abóde sí báyìí wọ́n ní pé ah ìfẹ́ sọ̀rọ̀ kẹ́ ní torí ìlú ń bí mi ni ẹjẹ́ ah, sí sùúrù ṣùgbọ́n hmm, ẹmí tèmi náà kó ara wọn ó gàlù fún sọtí ẹ̀ anábì musa nìkan ni wọ́n sọ wípé kàlà gbogbo ń tẹ́rí ẹwí ìnáma ilẹ̀ rọ́bì ọba tó ní nǹkó ń jáde ọwọ́ pẹ̀lú omi sayadin in táàfì táàfì fa àwòháìnà ilẹ̀ musa a sì rẹ́ sẹ́sẹ́ musa àníbìrìbì àtọ́ kẹlbáhà ọ̀pọ̀ ọwọ́ rẹ̀ fi na omi fàǹfàlàkọ̀ omi ẹgbẹ́ pè méjì fákànà olùfèrèkín kàtọ́wìn àárín apákejì apákejì ọwá dàbí òkè ńlá jẹmọ́ rcc ní o bága ní o kí wọ́n ní wọ́n wá látítì sínú òkú pupa àà ó súnmọ́ kọjá pé èjì tí èèyàn ti dáyé wọ́n bẹ lẹ́nu ẹ̀wọ̀n ìparí ẹ̀ ojú ẹsẹ̀ wọ́n ń rìn lọ́nù rẹ̀ ẹ̀rì òyí wọn lẹ́sẹ̀ wọ́n ọ̀tẹ̀rì omi ọ̀kàn wọn láà omi tí ń bẹ́ndì ìyí lọ padà òkè bí omi tí ń bẹ́ndì ìyí lọ padà òkè bí wọ́n wá rìn lọ ẹni tí ó kàn ìrìnà wọn ó bóòdè ẹni tí yóò kẹ́yìn nínú tàwọn fíráúnà òun wọnú omi ilé ìbóòdè tán ọlọ́run sọ fún ànẹ́bì Mùsá wípé ọya fi pàpá na omi padà ó tó fi na omi padà lójú ẹsẹ̀ omi ń sì pàdé má gbogbo wọn tàwọn kúrú yìí ó ti tú àṣírí àwọn èèyàn kan ṣáájú kí ràn lọ́wọ́ ọlọ́run bá ó tó dé tàwọn kúrú ìtẹ̀sára ọlọ́run ìgbára ó tú àṣírí àwọn èèyàn kan ṣáájú kí ọ̀bẹ̀rẹ̀dọ̀ tó mú àrẹ̀sẹ̀dé náà àwọ̀mọ̀ jẹ́min hadithi lẹ́dí àkọjáwò ibn majah eh, eh, eh, ibn shibban fi sọ inú hadith abábin mas'ud rọ́bí yalọ́ta nàrọ́ ó sì ọlọ́ ni inna ruha al-qudus ọba jẹ́jà rán malaika gbìlù sí mi alkọ̀ọ̀fì rúrí ọwá ní kọ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ìdínú ẹ̀mí mi èmi náà wá ń sọ fún ìjáde wípé

kò ti pétán jọmọ́ ilé ìgẹ́gẹ́ in tí ó fún ìyàn ni ẹnìkan wá bá mi pé máa pa ọ́ èmi sì gbàgbé lékú àtìgbà tí àsìkò tí ọkọ̀ fi ń bá pé in tí ń sọ fún ní pé ò lè pa mí lọ́bá ṣe fún tó lọ́bá yìí lọ́bá kú àwọn tí ọba mọ́ lọ́wọ́ bà ní ìbábá ní ò <laughs> ọjọ́ tààfáà ti kú ọjọ́ ọlọ́jọ́ ni ẹwà bẹ̀rẹ̀ pẹ̀ta ní ọbọ̀ ń wọ́n ní kan fọjọ́ ọlọ́jọ́ lọ kọlu ọjọ́ tí ẹ̀ ó fi ọjọ́ rẹ̀ lẹ̀ ọwọ́ àpẹjú ẹ̀lú mí lọ ọyẹ̀ ká bẹ̀rẹ̀ pé ọjọ́ tí ẹ̀ gẹ́gẹ́ àpilẹ̀un ta ní ọ̀bàdù ibi sáàbọ̀nù ìtìkọ́dìlà asbab ara èèyàn ọ̀yá ọba dẹ́dà yọ̀ǹda fún kó rìn tagbara ìbágbé tí ó bá kí wọ́n tẹ́sì ẹ̀ kí ló mú nǹkan báyìí ní ah, ọ̀dá irú nǹkan báyìí ní sáà lè lò fún bóyá lọ́dọ̀ Yorùbá náà ní àgbó ní ẹ̀ṣẹ́ kíríkà ní ẹ̀ṣẹ́ ọba abẹ́dà yọ̀ǹda bẹ́ ó sì kọ́ wa bẹ́ ṣùgbọ́n kámú lọ́wọ́ anábì sọ fún ọ̀sọ̀sọ́lá tó bá سفهاء الأحلام وقعد تاسو تاسو له هذا الحديث أخذه الإمام مسلم في من الحديث علي بن أبي طالب سفهاء الأحلام وقعد تاسو تاسو له àwọn tí mọ̀ ń sọ́rọ̀ wọ́n yìí àrẹ́bìnrin yamurkuna min al-islam kama yamurkuta min ar-ramiyya àwọn ilé ọmọ jáde kú omi islam ojoojúmọ́ bí ọfà tí a ta má in tí a dẹ̀dẹ̀ rẹ̀ bọ́yẹ̀ tún ní ọwọ́ abáǹkùn ọfà ń tún wá jáde padà lódì kejì bí wọ́n ṣe máa jáde fóònù islam àwọn ẹni kí ni ó sì fà nítorí pé imani tí wọ́n sọ páwọn ní wàlláhì kò dé igbá ìyá wọn báyìí délé yóò àwọn wà kan báyà wọ́n ni tàbá wò dáadáa gan ọba pé tí obìnrin bá ti márì tó bá tún gbóhùn ọkùnrin mi yàtọ̀ ọkọ rẹ̀ tàbí fèsì ọkùnrin ọkọ rẹ̀ yọ́dọ̀ náà kẹwàá wà lọ fàáríkùn abúrọ̀ṣìp tí wọ́n wà lé mm-hmm. ẹlẹ́ àníbẹ̀lẹ́ mm-hmm. àbí ó mú nìyẹn bọ́yọ́ wà ní bathroom ọ̀dá mm-hmm. kò burú owó ni wọ́n ni wá gbé fún àbò 10 mílíọ̀nù náírà àà wọ́n wà lé o ah ah ah, ah, ah nínú ìsìlámù ìkẹ́ náà ẹlẹ́dẹ̀ mọ̀ láhùn àwọn nìyẹn wọ́n kẹ̀ bíúdì nǹkan kí nǹkan wípé tí olóúnjẹ bá ta ń jẹ tán gbogbo ẹni tó bá ní kó fi sí èyí tó fi sí òun rìbá ni tẹ́sùn mọ́ pé rìbá ni mọ́ mẹ́rin fi sí láìsí ẹ̀yìn náà rí tí ń ta ẹgbọ́n náà fẹ́ jèrè ẹ̀yìn náà fẹ́ yóò èèyàn méjì náà jọ pàdé ara wọn ẹ̀ẹ̀wò àwọn èèyàn fi ẹgbẹ̀rún ọ̀fẹ̀gbẹ̀rún sáwọn ilẹ̀ Yorùbá kéèyàn wọlé alámùlà ní ti fún fún lámùlà 200 naira ẹran ń hmm, wọ́n ti fún bẹ́ ọwá jẹta ọwá fọ́ọ̀rà kan ọwá rìn láti bí lọ sí sẹ̀kẹ́ríàtì ó tún rìn padà ní àá wọ́n fi odó fọ́ wọ́n fi ìgbàlẹ̀ ẹ̀fọ́ odó kò sí kẹkàmánà mẹ́ kí ló tún bẹ́ wà ní rẹ̀ ọ̀jẹ̀ tí ó bí ó ti ní bí ó ti dìde gẹ́gẹ́ ní òtí yó kèè dìde fún tó ti jẹun tí ó ti yó ó ní ọ́n sígbàlẹ̀ fòdó ní táwọn èèyàn ṣe kí nìyẹn àwọn àṣìgbọ́ yìí tí ń bí òun náà ni ẹ̀sìn orí ahán tí ó dé sálẹ̀ ọkà gbogbo ẹnìtọ̀ náà bá dí mọ́ tí wọ́n ń wá solúsàn sínú wa ta'ala ìsìláàmù orí ahọ́n ní jù ìsìláàmù kìí ní ìsìláàmù. àníbi wọ́sán sọ̀gbọ́n àni wọ́sán lámà ọwà ni ẹnì kọ̀ọ̀kan yín kò lè kú òláyé àfi tó bá náà tọ́lọ̀ ń fọ̀tán ọ̀nà tán rọ̀bàtà in tọ́lọ̀ ń sì fòǹkálùkù kọ̀sẹ̀ tọ́mà tọ́lọ̀ ń fòǹkálùkù bó ti tó ṣùgbọ́n tẹ́ bá gbọ́pẹ́ nìkan ò sí mọ́ in tọ́lọ̀ fẹ́ fún jọmọ́ àtàbá wá mú ilé ìtagbà mú bóò láti aláwọ̀ ẹnìkan láti sọ nǹkan mí fún wa mo fún kọ̀bẹ̀ nìkan láti rí ọwọ́ ń sọ̀rọ̀ nínú èrò lọ bí omi ó ní ẹlọ ma ìwò àwọn ẹni ọlọ́run nínú ìsìlámù ìfún wa o àìsìdáwọn ẹni ọlọ́run ma láyé ọpọ̀ Sheikh Abdul Qadir Jailani rahimahullah àfá dáadáa ni ẹni ọlọ́ni bàbá wọn ṣùgbọ́n wọ́n yí ọrọ̀ máa ọ̀rọ̀ ìtànkáfẹ́ sọlónì ṣùgbọ́n tàfẹ́ lọ rẹ̀ ṣe òbóde lọ́jọ́ kan àwọn nǹkan tí ń sọnù tó jáwọn èèyàn máa gba irọ́gbọ́ olélé ṣe wá wọlé padà wọ́n bọ́ sọ lẹ́tàn kí wọ́n bọ́ sí obìnrin kan ní ìsọkún ọjẹ́ mò lídá wọn ọ̀kan náà tí wọ́n tásínú ṣẹ́yìn ní ẹkùn ìpọ̀ ṣe ò bá ní àtàmí ìsìnkú tàbí mẹ́ta èmi mùrí dáyé ní kí ló dé ojúkùn ẹ̀fà ojúkùn èrè ọmọ kan tó ń bí láyé inú púpọ̀ o ṣe ò sì ní kú lé yí àtútẹ́ bá jí ọmọ yìí ṣe ò ní kápéyàn ní orí sọ jókòó bẹ̀rù wọ́n bá tó wọlé para wọ́n bá tó máa sọ sọ́rọ̀ ṣe ò bá bẹ̀rẹ̀ sí ń wá ikú káàkiri wọ́n rí gbogbo orí ayé tán wọn ò rí kú

ọwá kú ìtọ́mọ̀ ẹlẹ́ẹ̀kejì ńlọbí ọlọ́wọ́ bá wà lẹ́nu rẹ̀ ní tó bá wọn ní ṣe ò bá ní ṣe ò wá ń wó pàpọ̀ ẹ̀rọ kan mẹ́lẹ́kùn mọ́rún mẹ́lẹ́kùn ọ̀yànlọ́ lọ́bá dúó àtùkọ́ dìrọ̀ ọ̀rọ̀ mọ́rẹ̀ sí mọ́tí sàlámà gan ẹni bẹ́ẹ̀ lọ́lọ́bẹ̀ tó jẹ́ mùrìdá báyìí tó lọ lé wọn tó gbẹ̀mí rẹ̀ ọmọ ọmọ rẹ̀ bá mú ẹ̀mí ọmọ yìí àtùkọ́ dì ti sùúrù bó o sí jọ́rì ọlọ́run lèmi náà tó ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run lọ́rọ̀ mi kí n lọ gbẹ̀mí mú ní kọ́ bá mẹ́rin ọmọ mùrídà òun bá mi sọ wípé ń dà ìwà lè fẹ̀mí lẹ̀ ó ti pínṣẹ́ òun lẹ́mì ah, àwọn kẹ́lìyà ókè ní ọba gbá ikú lójú ìgbá ikú lójú yìí wọ́n gba àpò ẹ̀mí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n wá dorí ẹ̀ kodò gbogbo ẹni tó ṣe wá mú ẹ̀mí tọ́wọ́ mò rí dáun mọ́ ń bọ̀ sínáma padà pé á ah, ẹ̀tì ẹ̀dù kí mọ́ áṣe ibi tí wọ́n ṣe mẹ́rin ní màmá kí ọlọ̀ màmá kí ń gbà mí ìgbàjú ìmú mọ̀lẹ̀ká àkú lẹ́nu ẹni ẹ̀ ìwà ń bú ní sánmà tí ń fi ẹkùn rìn mílé tí ó ní ọlọ́pẹ̀ẹ́mẹ́ ní ọmọlọ́pùlùpọ̀ tí àbùkọ́dì lọ́gbà lójú àbùkọ́ kí lẹ́jọ́ papọ̀ ọlọ́pùlùpọ̀ ti bá kú ẹjọ́ lọ́gbàrù ọlọ́ ní sórí pọ̀ ọgọ́ ó sì lójú ọ̀dá àyàmà àbùkọ́dì lọ́wọ́ bá ń fa nǹkan èyí tó wá ṣe tó gùn èmi dùgbọ́n bẹ́ẹ̀ mọ̀rọ̀ yìí ọ̀sọ́ ti rákìnà wọ́n báyìí wá nínú gbogbo àwọn ẹ̀mí tá a ti sọ́ọ̀pù oúnjẹ wọn ní sẹ́mà tó tún ti padà sára wọn ní ìsìn a sì máa wá nǹkan mí tí wọ́n jẹ fún ah, ọ̀nà ọba tó kánkà kéèyàn ọgbàrú ilé ìgbọ́ kéèyàn pé ilé ìlọ́rọ̀ Islam èèyàn náà ti jẹ́ ìlàjì tàbí kọ́fẹ́ mọ́ sí mẹ́ jùlọ ìgbàdánsà mọ́ lọ wọ́n lọ ọba dẹ́dà kò sínú sámà òkè sánmà ẹ̀lọ́wà lẹ́yìn òkè sánmà omi ní ń omi ìtì ọlọ́run lẹ́yìn ìtì ọlọ́run àga ọlọ́run ọba adẹ́dà wá wà ní òfèrèfé ju òfurufú lọ subhanahu wa ta'ala adébúrà ti bí ti kọjá wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n wọ́n wo sídọ́tò mọ̀táà igi tó jẹ́ pé gbogbo tí wọ́n ń bọ̀ láti sánmà ibẹ̀ ni ó ti gbó ní tí wọ́n ń bọ̀ láti rẹ̀ náà ibẹ̀ ni ó ti gbó nínú asọ́rù kan wọ́n jùbìrì sọ wípé ya Muhammad taqaddam Muhammad wọ́n máa lọ in taqaddamtu qadaman minhu tí ń bá ẹgbẹ́sẹ̀ fàtẹ́nà kọ́bà kàùsínà àwọn adìnà àbí wọn lọ tí è súnmọ́ bà dẹ́dà tó ń ti bẹ́ẹ̀ nǹkan àkọ́kọ́ tí àbúdárì kọ́kọ́ bí nígbà tó lónìí wípé ya Muhammad alìrọ̀ àìta rọ́bàk sọ̀rọ̀ lọ onílá rọ̀ àìtù nùrọ̀n ìmọ̀lẹ̀ mórí o anna àrọ̀ nǹkan jù nǹkan lọ bó ah. hadith abi sajil kudri wal hadith maqarrab fi sanad muslim ó sọ ni ẹ máa wo ọba dára tẹ́ ń wòye ṣìjáàbùhù núrọ́n inú ẹgbà wà tí àbúbákírátà ìjáàbùhù náàrún gàgà tí ń bẹ láàrin ọlọ́wọ́ba àti ẹ̀dá ìmọ́lẹ̀ ni ìrìwọ́yà mi wá pé iná ni ìtumọ̀ kẹ̀kẹ́rẹ̀ sí méjèèjì tí nínú òkùn lálẹ́ ibi tí wọ́n bá tan iná tó bá pọ̀ sí tí wọ́n bá dáná tó bá pọ̀ sí ẹ̀ẹ̀lẹ́rẹ́yìn tí ń bẹ lẹ́yìn náà bó sì jẹ́ mọ́lẹ̀ ẹ̀lẹ́rìn tí mẹ́lẹ́yìn ìmẹ́lẹ̀ láwọn kàṣáfà ha tọ́lọ ń bá lè kágàgà tí ń bẹ láàrin àwọn àti ẹ̀ tọba kàfú òní látàrọ̀kọ́ ṣubuhatu wájì yìí mẹ́ta ilẹ̀ ìbátọrù gbogbo tó jú ọlọ́mbà rí <laughs> Ah, la ilaha illallah ọlọ́run tóbi lára èèmà tí ń bẹ́ ń bi ìgbáralọ́ọ̀bá tẹ́wọ́ta pé fúnra ẹ̀ gangan lọ́kọ́ wa ní pé ẹ bá ti gbára lé mi in tí mo sọ mẹ́ ìgbára lé mi ẹ má fi ilẹ̀ o bọ́ọ̀kàwé ó fẹ́ bọ́ọ̀bà mójó bísínẹ́sì rẹ̀ yọ́ dàrú ó ní ẹ̀ṣì lè máa sọ báhùn à ṣe bí mo ṣe mójútó ní tún ṣe ní àbí sánmà àà sánmà gan ní sí omójútó kílẹ̀ ríwa annabi Ayub ọwà nú ààrẹ ọdún fẹ́ ìyàwó ànàbí ìyàwó wọn wà kú òlé yóò lọ sí ẹ̀dẹ̀ ẹ̀bùnmí yóò lọ rí sọmọ ọ̀dọ̀ ìjọba rí bẹ́ẹ̀ o ní ànàbí ọlọ́run ọba ọ̀jẹ́ gbogbo àwọn ìkàsá fún níbi táàrẹ ìlédé àwọn méjì kan bẹ tí wọn ò tètè sá nínú àwọn tí wọ́n súnmọ́ wọ́n méjì wọ́n sọ̀rọ̀ pọ̀ jọ kan ọlọ́njọ́ mọ́dá yẹ tàbárọ̀dọ̀ àyùbọ̀ ẹ̀jẹ̀ abilérè ó ti sẹ́lọ̀n lẹ́sẹ̀ kan kò sẹ́ńsẹ̀ wẹ́rì ah ṣé gbọ́dọ̀ lọ́lọ́ ni ó sì lọ́wọ́ ọba yẹn ọ̀bọ̀ ń kẹ́ni sọ́lọ́ náà ni ọmọ wa bò mẹ́lẹ̀ báyìí ń ti sẹ́ra wọn nígbà lọ́dọ̀ ànàbí ayò kárí ọ̀rọ̀ ta sọ́lẹ̀ gangan ìwọ náà sọ ìwọ náà sọ ànàbí ayò kí lè fẹ́ sọ wọn bá ní ayò sọ pa nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ẹ̀ sì ti tán pẹ̀lú rẹ̀

ọwọ́ àfi kọ́ gbogbo àwọn tá a wà lẹ́yìn rẹ̀ náà lẹ́kọ̀ọ́ wípé no in tí mo bá so máyé tí fi lọ wájú ẹni ọba ti sé náà láyé ọ lọ wájú. ọba ni oru ẹni tó sọ pé ìnàmà kọ́ọ̀lù náà lè ṣe ọlọ́run ní èmi tí mo ní gbogbo sọ pé máa ṣe ó ti ń ọwọ́n sọ fánà bí ayúbù pé orúkúdù bí ríjìlì arọ́kídò indala arab huwa dọ́rbùl arab bí ríjìlì kéèyàn ó fẹsẹ̀ jẹ́lẹ̀ báyìí ọlọ́ni ànábí ayúbù dìde àdúwà bí ọya fòókè kọ́ fẹsẹ̀ jẹ́lẹ̀ tó wọ́n fẹsẹ̀ jẹ́lẹ̀ níbi ó ti fẹsẹ̀ jẹ́lẹ̀ omi ó sẹ̀ ń bẹ̀ sọ̀rọ̀ tí ó sẹ̀ ń bẹ̀ mo tún fẹ́ fi pàkíyèsí gbogbo ẹni tí ó máa tọ́jú aláàárẹ̀ pé tẹ́ ẹ bá ti mójú tó tinú ẹ máa mójú tó tòde hádà mùtásàlùm wàṣàrọ̀ ọ máa fomi ìwẹ̀ yóò máa patìta ọ máa mú ń bẹ̀ yóò máa patinú kò ní àdébà ìtaṣẹ́ òwòsàn fún ọ ṣùgbọ́n wọ̀ náà ọ dà sí jẹ̀mọ́ aye ilatoke píríncípù kan kí ni wí píríncípù sọ fún wa wípé ayé ìlátòkè délẹ̀ kò sọ́fẹ̀ ńbẹ̀ wàláì kò sọ́fẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n tí èèyàn ọba fẹ́ gbàgbọ́ kọ́ sọ́fẹ̀ ńbẹ̀ èmi wá fi nǹkan kan kún lọ́dọ̀ àwọn àgbàlagbà kò sí ẹ̀yọ̀ǹda wọ́n ní ọba ní tọ́lọ́fẹ́ fi kún náà màá fi kún wípé kò sọ́fẹ̀ ẹn tí ń sanwó ẹ̀ láàmà àwọn ọmọ kò sí lápẹẹrẹ inú Ramadan láwàí fíìsì ti kéde o wọ́n ní gbogbo wa ká máa wá sí ọ́ọ̀lù bíbà yìí ká máa wá sínú búbẹ́ ẹ̀bẹ̀ mi sínú wa nítorí wọn kánú kúkọ́ máa jẹ ah, ah, fontaine fontaine oúnjẹ yẹn sẹ́mọ̀ ni ó ti máa wá ah. <laughs> kí ni lójú wọ́n kéde àjẹ́mẹ́ta fẹ́ wọ̀ iná kèé sọ́fẹ́ kẹ́ ẹ bá sì ti rọ́kùnrin kan tó bá lóun torí ọlọ́run fẹ́ obe nínú àwọn ẹni ibi orílẹ̀ ló ń pa irọ́ ní pa ọfẹ́ nítorí ọlọ́run ó tún ń pa ọfẹ́ nítorí ọlọ́run ọ̀sànra ọfẹ́ nítorí ọlọ́run ọ̀gá ọfẹ́ nítorí ọlọ́run ọmọwé ọfẹ́ nítorí nǹkan kan wà ń bẹ̀ bẹ́ẹ̀ sì ló be àwọn obìnrin ẹ̀sìn pàmì ti wà bẹ́ẹ̀ gbogbo wàtí ẹbá ti ń sọ bí ìsìláàmù ẹ̀sìn ni gbogbo wàtí ẹbá ti ń sọ táwọn obìnrin kù sí ẹgbọ́rọ̀ ọmọ yọmọ yíkó torí ẹ̀sìn wọ́n wà ń bẹ́ o ṣùgbọ́n ẹgbọ́rọ̀ yọmọ kù nítorí ẹ̀sìn ẹ̀yọ kọgbẹ́nu

nínú Fountain University Jesus ìta ní ń bẹ̀ yóò ó lè lé 50 ẹni tí ń jẹ́ Isa Isa burakinkin Isa kinkin Isa wọ́sásùn ẹ̀sọ̀ chọ́ọ̀tì tẹ́ tí bá Muhammad ta ní gba kìtẹ́ mara àwọn làgbà wọn mara tààlẹ́ntí èso ń dàgìríjà gan àwa mùsùlùmí ni tààlẹ́ntí ètorí ẹ̀sìn rẹ̀ dìbú láti bẹ́ẹ̀ lòmí ìlú ọkọjẹ́ yìí ta ní máa fẹ́ gbẹ́sìn ti ẹ̀ sókè tí ó wà máa bẹ̀sìn mí lóókọ jẹ́ àwọn ni àwọn èsì abadan wọ́n bí ànàbí ìsá alifasar salam ọba dẹ́dà wá ní ìrẹ ìgbà tí pace of childbirth tó mú ìyàwó Maryam ọba dẹ́dà kọ́ máa lọ sí àyíbáyìbáyì ojú ìbẹ̀ fún ńgbà ò débẹ̀ ọjẹ́ bí ibi dàbínú wa dàbínú yẹn ti gbẹ ọba dẹ́dà wa ń pàṣẹ fún dàbínú kí ó sọjí padà késo tútù ọwá lórí ẹ ọwá ń sọ fún pé máa jẹ èso dàbínú yìí omi tá a jọ máa sàn níwájú rẹ̀ rọra máa mú mi yẹn lé ó bí máa yẹn ní rọrùn láyọ̀ àtàlàáfíà ṣe bí ẹni tí wọ́n sọ fún náà nígbà tí yóò lòyún wàhálà wo ló ṣe Ma lóyún ńlóyún ọwọ́ afẹ́ bímọ wọ́n wá ní máa jẹ támúrù ìwọ náà ó dà sí bọ́rọ̀ rí ó sì já sí rọrùn ó déèyàn láwùdí pòfẹ́sọ̀ ṣùgbọ́n ayé náà pòfẹ́sọ̀ṣìp tó bá jẹ́ wípé ẹkún lè èèyàn fi ń gbà ní kìbà títí sómi láre èèyàn mà pòfẹ́sọ̀ṣìp wa máa sọkún kó fi lè gbà èyí ó sún sún sún sún sún sún yóò kọ́ sún ẹ̀jẹ̀ gbogbo èèyàn náà gbẹ ọlọ́ni wọn náà dà sí ìntòsèrè ìntòsèrè ìntòsèrè èèyàn fẹ́ ti bí ìlọ mẹ́ka ọwà ní tọ́lọ̀ ọba ti lè mú amú ńlọbẹ̀ kó wọn bára àwọn bẹ̀ báyìí ohun sì ní lọ mẹ́ka kọlọ náà náà mo fókọ bẹ̀rẹ̀ nìkan láti rí alọ́síwáàsí nílùú náà wọ́n wá ní àṣẹ́wù kan ti lo gbàǹbírí táà sì rí pé wọ́n tọ́ sàpẹ̀lẹ̀ ohun tẹ́yìn náà sọ bẹ́ẹ̀ kí ni àwọn èèmọ̀tẹ́ rí tí wọ́n ṣe láyé à wọ́n lè mọ̀ bàbá pọ́ wọ́n ní ó kù tó bí 25 years tí bàbá ó jáde láyé ni wọn ò ti kírun lójú ẹni kankan mọ́ ni tí wọ́n ń kírun wọ́n ní kàbá mi èmi yìí sì mo ní níbo ni wọ́n wá ń gbà lọ wàláì wọ́n sì mú mi lọ kí n wo kànga tí ń bẹ wájú táyì ìlọ́lọ́ ń sọ di yàpọ̀ tú bàbá tí wọ́n bá ti kó bẹ̀ wọ́n bára wọn ní jọmọ́ bóò lè yẹ́ ṣe ẹ̀dà tẹ́lẹ̀ ìnáà jọ́sìn níbo ló ti bá ìsìlámù tánà bí mo wá mo ló ti bá tán kọ bá apá kan ń bẹ lọ́wọ́ wọn báyìí apá yẹn tóbi ó ti san o àwọn wá lọ bá bàbá kan bàbá gbogbo àwọn màmá wa la ń bí lérè tẹ́jẹ́lẹ̀ àyín pé apá wọn bá náà ti fẹ́ bàbá náà gbogbo àwọn ọmọ yìí náà la bí lérè nípa apá yìí ah no bí láàrin bá bí àwọn ṣe bá níbẹ̀ nu la ilaha illallah náà àtàkàmọ̀ bá lápá bàbá a ń bí wọ́n pé àpáyì bóòlù sí jẹ́ bàbá wá dáhùn wípé àwọn sì ti láwọn ní sọ́bẹ̀nì kankan ṣùgbọ́n gbàtẹ̀ ti bèèrè àwọn ọ̀sọ̀ àpàtẹ́ ń wó ìṣì ẹ̀yìn ànábì mo ti gbé àpá ìlógún bá jìrì ká ẹ̀rẹ̀ fẹ́ gbé mímẹ́ ọkọ́ká ní bà ń torí ní ìbọ́ mímọ̀ lẹ́yìn ìtaani lẹ́yìn ànábì jẹmọ́ sílẹ̀ náà jọ nǹkan tí ọpọlọ bà àwọn ọmọ omi jáde ìyàwó Maryam in mi igi dàbínú èso jábọ́ in jẹ́ ẹ̀ ìtọ́lọ̀ rán mọ́ bí nǹkan yóò sì rọrùn wọ́n sọ fún pípẹ́ ọya ọya ọya gbìn gbìn nígbàtọ̀ fẹ́ bí ma ìtìkọ́sílẹ̀ àtìbábì aláàrẹ̀ tọ́rọ sọ́dọ̀ dọ́kọ̀ wọ́n sì sọ fún pé oògùn yìí olùfàdótú weeks àkọ́kọ́ látàgbà yẹn ẹyọkan láàárọ̀ ẹyọkan lálẹ́ ló tún ìṣẹ̀kejì látàgbà yẹn ẹyọkan láàárọ̀ nìkan kò sàlẹ̀ náà wọ́n ń sàlẹ̀ ìfúnbà oná wá ń tẹ̀lé ẹnìkan wá rí ah, ah, ẹ̀dùn ọ̀nà ẹ̀sì lẹ́yìn kí ẹ̀rù dókítà sọ ní kí ẹ lo tíblẹ̀tì méjì ẹ̀dẹ̀ ń sọ bí nǹkan yẹ ṣe ń ṣe yí tó ẹnu márùn-ún ẹ̀dẹ̀ ẹgbẹ́ yìí ẹ̀dẹ̀ ẹgbẹ́ yìí ẹgbẹ́ yìí ní ń bá yìí gbogbo àwọn ilé ìfọpọlọ sí é tẹ́sì ń pé fáwọn èèyàn tẹ̀bí ìbìlì ibẹ̀ ni àwọn èèyàn ti ń kó sọ́wọ́ awapọ̀ awáwọ̀ òjò awárí pé àwọn èèyàn kan ti wá tí ó fi yege ni wọ́n mú wọ́n kàwé wọ́n tó bísínẹ̀sì wọn fún wọ́n pẹ́ sí wọ́n gbà ọ̀rọ̀ wọn ní kí náà fẹ́ gbà ọlọ́run sí má hmm. kí mọ̀ fẹ́ gbà ọlọ́run sí má tí nǹkan wọ́n bá ń lọ fún tíì ẹ̀dẹ̀ ni àwọn ẹ̀dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ wáwáwá i'm a junior when i was young ta wà ní fountain university ní rò pé mo ṣiṣẹ́ kan rí kọ́ mẹ́jẹ̀ di tí nǹkan máa mú mẹ́jẹ̀ tí ma wá bára ní kò tí mo wà lẹ́nu ìmú tí ma pè máa dára yìí because wọ́n lọ ma tó bá máa jáfáfá láti kékeré ní àti máa jẹun kìrì kan àmà tọ́ ó sàn áwà bí wípé wá gbogbogbò tó ń dánwò àwọn tí wọ́n jẹ́ pòfẹ́sọ́ tí wọ́n pọ̀ tí wọ́n jáwọn ọ̀gá wa tí wọ́n bẹ́ ń kàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà ń bẹ tó jẹ́ wípé àwọn tí wọ́n máa ń ṣe pòkìní pòkejì pòkẹta pòkẹrin pòkarùn kí n bó bẹ̀yẹn ní primary school ọ̀pọ̀lọpọ̀ òye sábàdì pòfẹ́sọ̀ àwọn tẹ́ máa fojú pé ẹ̀ yọ pàṣì mọ́ ìmọ̀ wòmọ́wèrè alákàtọ̀kà ní àánà ni àmájì gbogbo àjọmọ̀ pòfẹ́sọ̀ kan tó jẹ́ pé iṣẹ́ tí a ń fèèlì ìní wá ó sì ti bẹ́ẹ̀ gbogbo ẹ̀dà tí bá rú wípé ìgbìyànjú òun olómùn débi tó ń dé kèé ṣe ìgbára lọ́nà òun náà tó ti yòrò àwọ̀ abilérè wípé àwọn kan mọ́ gbìyànjú jù ọ lọ tí wọn ò sì tọ́ wọn gẹ́gẹ́ wọn ò tọ́ jọmọ́ tẹ́lọ̀ lè bá pé ní tí bá ń sọkọ́

àti ó mú mi ilẹ̀ fáwọn àbúrú tó ju sí mọ̀tọ̀rọ̀ táìmì lọ ilé márùn àwọn nǹkan ìtànú ọba dẹ́dà ní àwọ́pọ̀ Ànábì sallallahu alaihi wasallam níbi ìgbàrà lọ́n kálígámà jàmì hadith alìsàbì tọ́lì rọ́gbẹ̀rọ̀ هذا الحديث أخذه البخاري ومسلم في الجماع النبي بعث سرية أبا وين كوكا جديد wọ́n kọ́ fẹ́ kó wùjà nábì ànábì wàá gbọ́ àwọn kọ̀ọ̀kan dìde ẹ̀yìn ẹ lọ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wà á ń mọ̀rọ̀ àní ìmọ̀rọ̀ jùlọ nínú àǹsọ̀ ọkùnrin àǹsọ̀ ànábì ní ìwọ ni ọmọ ẹ̀jẹ̀ olórí wà á mọ̀rọ̀ wọn àyè sí yóò ànábì nílò lẹ́lọ yóò ẹ gbọ́dọ̀ ṣe olórí yóò ní tó bá ti bá yín sọ kẹ máa tẹ̀ láti ẹrẹ wọn àwọn ti gbọ́ ní wọn bá lọ wọn bá lọ kí nǹkan kan sàtẹlẹ̀ tí ẹ ti ra wọn gbọ́ àtàwọn àtolórí olóyìn bá ní ha ẹ̀sìn mọ́mọ́ bíbí wọ́n ní jọ mọ́bìnú anúbírú kí lọ bá fẹ́ sí báyìí ó ní àkọ́kọ́ mú ní ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ àkọ́kọ́ àmà àmọ́sọ̀rọ̀ fọ́nàmà ti rí ní sáàbì bí ọ̀sọ́ fí kátókò bẹ́ẹ̀ kẹ́mẹ́ tẹ̀lá tẹ̀lé wọ́n ló sọ fún di èyí tẹ́ bá jẹ́ mùsùlùmí gidi tẹ́ ń tẹ́ láti ọlọ́run ah. igi ìpọ̀ ẹ̀dánásí ẹ̀dánásí nígbàtí náà kẹ́ẹ̀ tí ń jò ọyẹ ẹ̀sùn kọ́ kankan máa kó nú ẹ̀ ah! wọ́n bá kọ́ méjì owó ní tọ́tẹ̀rẹ̀ ìjọ́nà lọ́n fi ń pa fún wa owó yẹn ni pé ìjọ ànábì láíláí gbogbo wo ní sùn kádorí bọ̀ kan náà kó sì jẹ́ bí ìdínú ọlọ́n ká ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ alẹ́mọ̀pọ̀ síra wa lẹ́nu yóò sì máa ṣẹ́kùn ọ̀kan sọ́fà ah, báyìí sí wà lórí ẹgbẹ́ nílá ọmọ bá gbà wọn náà máa gẹ́gà lége ni gbogbo wọn bá orípo wọn kẹfà méjì àwọn tí wọ́n pọ̀ àwọn kan ní káwọn náà mọ́ ẹjẹ́ àwọ̀ sí ẹgbẹ̀ká tó pò mọ́jù náà ní àníbí ti pálọ́ ní pé ká mọ̀ tẹ̀lá tẹ̀rẹ̀ sí ẹ̀sìn òkúta àbáwọ̀ àti àníbí náà látẹ̀lé tọ́bá ìtẹ̀lá àti ànàbí àtẹ̀láti ọlọ́run bí o ṣe ń fọpọlọpọ̀ kalẹ̀ ó wọlé àbí ọ̀wọlé ó wọlé àwọn ọkọ̀ kejì ní pé àà ìnàmà tàbáyé nàbí yíà fi wọ́n ọmọ náà afẹ́ nàbí kúrò à ṣe bí ká mọ́ bá wọ́n náà láti tẹ̀lá nàbí náà láyé sáàtò wá àtàyé wọn náà tàwọn ọlọ́bà wọn ibi tí wọ́n ti ń fà àtẹ́yìn homidat àwọn hamidat tí wọ́n bá lọ homidat ìdábọ́wá iná tí jíjò sí bẹ́ẹ̀bẹ̀ tí ma lọ hamida iná tọ́jọ́ wípé jíjò sí bẹ́ẹ̀mà ṣùgbọ́n gbígbóná sí kùsà rẹ̀ iná gẹ́gẹ́ ti kú ṣùgbọ́n kí inú àmìrù ti wá wálẹ̀ wẹ́ mo sàmójú pósà ẹ má wọ̀ máa àwọn sọ ábẹ̀ ìsìnkìrá tí wọ́n mẹ́rin ní wọ́n sọ bí wọ́n ti rí mẹ́dínà ní bá tó ń ṣọlọ́ ní ṣé wọ́n wọ̀ fẹ́rẹ́ nìkan bá ní inú àmìrù padà wà rọ̀ wọ́n padà wà sọ fáwọn ìyọnu sí àríbí ah láò dákọlù ha tó bá jẹ́ pàà tí ń ronú pé àti ọlọ́ àti ànábì làwọn tẹ̀lé tó bá èsì jẹ́ pàṣẹ ọlọ́run àtàṣẹ ànábì làwọn tẹ̀lé iná náà kọ̀ yẹ kó dú àwọn nítorí pé ọba tó níná ilà wọn bọ̀wọ̀ fún lára olórí àwọn tàn ti wọ náà anìtí ní kí wọ́n bá lọ irú ẹ̀mẹ̀ bá wọ náà ni máa ń ọ̀rọ̀ jù mí ní àbàdà ìbẹ̀là bá ti pàdé wọn láti ṣàmá bá ṣe ń túbẹ̀ sọ èèyàn ní òbí tí wọ́n ti dàgbà

wọ́n wá ní kí ó tó fi máa báwọn bí rẹ̀ pàmì ó lóun máa wípé ń gbà tó ti ń kéta àfútọ́ lọ́n ọ̀yẹ̀ kọ́lọ̀ ló kéta àfútọ́ no ilé ìgẹ̀gẹ̀ ni tọ́lọ̀ ní kákọ́ kéta fún bàbá àti màmá ìgẹ̀gẹ̀ nàmbà wọn nígbàtà bá yẹ ju ti wọn tẹ́ èlò tó tó ti tẹ̀lùmí tí ìbá wá fi sẹ́mì wípé mo fi lè mílẹ̀ mọ̀fọ̀nà lẹ̀ mo ń jí sí ọlọ́nkà lọ̀rọ̀ lẹ́yìn àà kọ́lọ̀ ọmọ mòjútó ẹlòmí ọ̀tún mọ́ sọ bẹ́ẹ̀ kọ́mọ́ mòjútó ṣẹ̀ṣẹ̀ ah. bí ṣẹ̀lọ́ mọ́dé ọlọ́wọ́ fi ẹ̀dá rẹ̀ bó yóò rí ìkùdì àìlẹ́ àbùkátà gbogbo ẹnu ó ń ṣe ọlọ́run wa ni tó bá jẹ́ pé wọ́n lọ fi àníyàn pèsè bí tọ́lọ́ làwọn ń ṣe ọyẹ̀ kọ́lọ̀ náà kéta fáwọn lónìí sí gbogbo ẹ̀dá bó ṣe dà yìí wọn ò ní rí bẹ́wọ̀ mà àwapọ̀ àwọn kan bíṣẹ́sì kan wá wá lápẹẹrẹ

ọkàn sọ ni ìgbà tí ó lọ́ba bá kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ eléyìí òun yàtọ̀ tí ọ̀nà bá pin mẹ́ni ọlọ́run kọba adẹ́gbẹ̀ ó ti tóbi rẹ̀ hàn ó kéré ní sẹ́tí máa dì ṣùgbọ́n mú nàdí wọ́n mú lẹ́yìn àásí àwọn ìgbà tí ẹ ti pawọ́ páwùn nípa wọ́n dè mẹ́lẹ̀ ibi wọ́n dè mẹ́kà òrìfúlóúnjẹ ṣùgbọ́n ẹ̀mà tẹ̀rí ni wípé tí wọ́n bá ti ń bọ̀ báyìí wọ́n bá èso ńlá lọ́wọ́ rẹ̀ tí wùrò sí maka tí gbogbo ti mọ̀ wípé èso yìí wọ́n wá ń ní a rí obìnrin tó jẹ́ wípé ara àmàdínà ni í máa ń wọlé àwọn obìnrin maka yóò máa sọ̀rọ̀ sílámù fún wọn àwọn ìyàwó àwọn kòrèṣí bá ń gbà sílámù títí àṣírí obìnrin bá tú wọ́n ni á ah! tí ìbá ṣùgbọ́n àjọ padà mẹ́dínà ṣùgbọ́n yóò jọ wọ́n wá di ọwọ́ rẹ̀ sẹ́yìn ó bẹ̀rẹ̀ wọ́n wá gbé sórí ẹ̀sìn wọ́n wá gbé lọ tí àwọn bá ti fẹ́ sinmi wọ́n gbélẹ̀ wọ́n wá débi kan wọ́n sinmi wọ́n wá gbé sí ìdí igi wọ́n di ọwọ́ rẹ̀ sẹ́yìn ara wa ní ni wọ́n ń ké gbàjáde sọba àdẹ́dà wípé ah òǹgbẹ́ òǹgbẹ́ wàláhì dáliwù bọ́kìtì kékeré sì ń sọ̀kalẹ̀ bọ́ láti sánmà ọba dẹ́dà tó ní wọ́n dá ìkú sílá kára rí ó fi lè tútù àwọn ọkùnrin sí jí eré tí wọ́n kọ́ lọ síbi wìkọ́ọ̀wù wọn gbogbo ooru àbí agbèsè àárán rọmi sí wọ́n gbogbo ẹ̀ ó kún ni pé sísọ sáà sóná lọ wá ní ọba ń bilé rẹ̀ lọ́n ló fún olómi láti sẹ́wọ̀n ọlọ́run fún olómi àwọn tó gbà sáàmù ni wọ́n

èyí marisa rí sáà na àwọn nǹkan ìbẹ̀lẹ̀ àwọn ń tàṣẹ àwọn ń fẹ́ pàkí wa tí ọba dẹ́dà fún ní wípé káàbá ń lọ sí báyìí bí pé gbogbo slábọ́ọ̀sì gbé wájú wa báyìí ẹ mẹ́jẹ̀ àtàṣì àgẹ̀rẹ̀ wípé ẹni ó gbìyànjú jù á lọ tí ò rí kọsọ tí ò rí gbé sára ìbẹ̀wò bákan náà àwa a bá sì dàfọ́ bá dẹ́dà pé à yóò kùkú jẹ́ èèyàn pàṣì ẹ̀ mo ti sàdúwà tí ìṣẹ́ méjì pè máa pàṣì ṣùgbọ́n nìkáwẹ̀ torí mọ mọ̀ wípé ọba jí mọ̀ ń pè kò sí tí ò ní ọba dẹ́dà bú òun òun lè kéèyàn ọmọ ṣe nǹkan gbùngbùkù ọgbára lọ́lọ́ in tí ó sọ ọmọlọ oge ọgbára lọ́lọ́ ọwá ní in tí ó sọ ọmọ ìgbàralé ìlòrò tàbátì mẹ́lẹ̀ àmìlẹ̀ ìsẹsí ànẹ́bì sọ́tọ̀lọ́gbọ́n òun ni ogun tí ànábì jà tí àwọn mùsùlùmí ti pọ̀ jù rí a jẹ́ 12,000 àwọn kèfèrí jẹ́ 20,000 ogun tàbí pọ̀ àà tó wọ́n rí ṣùgbọ́n ogun tàbí pọ̀ jù 12,000 wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ àwọn mùsùlùmí wá ń wọ́ra wọn pé àà lánàúgbùlabalẹ̀ yọmọ mi kẹsàn gbogbo ọ̀pàtà tí mẹ́ta lọ́nà ìta máa ń wé nì àkọ̀tọ̀ báyìí rí tẹ́lẹ̀ ìlàwà lọ́la wà ní wé nì ooo wọ́n di ojú ogun báyìí ọlọ́run fi ojú wọn rí kí sì lọ́bà àwọn ọmọ àjúm kí wọ́n sọ àwọn àkọ́rí kí wọ́n sọ anábì sẹ́sẹ̀ sí mẹ́kà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó tó sẹ́sẹ̀ wọ́rún fìlàmù tí máa ń lò sí ìsì inú wọn lọ́sọ̀rọ̀ nígbà ẹni kìrìkìrì wọn họ anábì jọ́nà lọ́hùn Al-Abbas nígbà táwọn èèyàn fán ká lẹ́gbẹ̀rẹ̀ pé mọ́ pariwo àwọn àǹsọ́dà àtàwọn àlùmàjòrò pé sáàdì oúnjẹ ti fọ́lọ̀ ní tí wọ́n sílẹ̀ nìta ẹlòmí ń bọ̀ pẹ̀lú apá kan ẹlòmí bọ̀ pẹ̀lú etí kan ń parabọ̀ àbí wà bu ìpẹ̀lẹ̀ ọ̀bàdàdà wa ń kọ pẹ́kọ́ sọ pé ṣáá àti wòlú káàmà jẹ́ àfisọ ìlànà muslim gbogbo ojú tó bá ti tí èpè ìbáyìí kan lá lónìí kó búrẹ́kẹ́ kó àbí sáà bu ìpẹ̀wọn kọ̀bàdàdà tó wá fún wọn ní àṣeyọrí lọ́wọ́ gbẹ̀yìn ṣùgbọ́n náà fi hàn wípé ẹ pọ̀ ń tóòtọ́ ìtẹ́ẹ̀tìjà ẹ̀tún kò lọ́wọ́ ṣùgbọ́n kèèṣe yìí lè yàn fi yege èmi mọ máa kún yàn níjọ́ náà ó kò fàntẹ́yàn fi yege wọ́n ni ìtí àwọn àti ìgbàrà lọ́rọ̀ pọ̀ sí ilẹ̀ èyí ọ̀wà mú gbogbo rẹ̀ yanjú tán òun ni kí sọ ìtọ́wọ́ bàtàlám nínú ọ̀tọ́wọ́ bàtàlám

kó ọ̀rọ̀ ìsí ìní àwọn èèyàn rò ẹnìkan wá bá mi jọ̀kan ó ní àfá ẹgbogbo wá ìṣẹ́bà máa ṣe ẹmọ́ jọ dáadáa o lẹ́yìn tí ó dàrú èmì lẹ́rí ẹ̀lọ bí ìyàn bá ṣe rí láyé ní orí lọ́rùn ọdún kẹwàá tí mo ti lálàrí abíọ́lá ní kọ̀mpútù wọn bá lọ́rùn bàbá kọ́lá ní ìdí mo ti wọ́n ní káyì tó mi rí pé agbára rẹ̀ náà ẹ̀mí ẹ̀mí náà máa báyàn sọ̀rọ̀ tó jẹ́ pé tó bá sọ jáde náà lèyàn ọ̀làlálà èyàn mú gààrí sún olóòjá omi sátàlẹ́ kó ti já omi ìgbàràbọ̀nà yẹn méjèèjì ọjọ́ máa rìn papọ̀ wọ́n mú àtìbáàbù ààrí tàwákòlì ọba dídàwà pàdójé dìpọ̀ ṣùgbọ́n ní paríparí káwàá jọ́ kájọ́ pẹ̀lú hadith mọ̀fẹ́ mọ́wàí onílẹ̀ hadith abirul mu'minin Umar bin Khattab radiyallahu ta'ala anhu ó ń ṣe ọlọ́n hmm. ni àfíyárọ́tù ṣírìkùn àfíyárọ́tù ṣírìkùn kí ní ń pè ní àfíyárọ́ òun ni kéèyàn máa fọkàn rẹ̀ dágbígba àfíyárọ́ ṣírìkùn kéèyàn máa fọkàn rò pé tí nǹkan bá erí báyìí bó ti yẹ kó ríre ṣùgbọ́n bí yára ìwọ́n mọ́ láti bí tọ́yìrù wọ́n mọ́ láti bí ẹyẹ in tó fàdí pé ibi ẹyẹ làwọn lára ti máa ń ṣe é pọ̀jù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kan náà máa ń ṣe mẹ́ àwọn ó mú ẹyẹ tó bá lọ sọ́wọ́ ọ̀tàn wọ́n ni tó lọ àbíkín lọ sí ọ̀sọ̀ state university ọ̀dà tó agbé fountain ọba wà òkè tí máa jẹ́ jáde dáadáa ma déyàn láyé ẹyẹ jẹ́ òbí tó fò lọ tẹ́ ẹ bá fò lọ sọ́wọ́ ọ̀tọ̀ fẹ́ẹ̀ṣẹ̀ṣẹ̀ fountain yóò ìdà àtàrọ̀ jẹ́kàlìyàní tàfà àlà wà máa bọ̀ lè ámúrí ìrìn ìjòhó yóò lọ sí tọ́fẹ́sì ṣùgbọ́n tẹ́yàn bá lọ sọ́wọ́ òsì kìíní yóò dáa wọ́n máa ń sábà ṣe níbi ẹyẹ pípọ̀ ṣùgbọ́n tí wọ́n ṣe bí nǹkan mí bẹ́ẹ̀jẹ́ bá jí láàárọ̀ ṣe bá kọ́kọ́ rí ẹni tí ò rí náà ah! tó ń fẹ́ dáwọlé fún ọmọ dáwọlé má kò ní wà òkè ìgbà mí wọ́n máa àwọn èèyàn sì tẹ́lẹ̀ mi yọ́ máa ta síìtì ta obì ta pákó mọ́ máa fẹ́ ra kò ní dáínú torí ń retí wèrè tí máa tẹ̀lọ́ iṣẹ́ mọ̀ pé wèrè yọ́ kò níbi tí ń lọ ìtumọ̀ ní pé àwọn ìyọ́sà máa rìn gbére àtẹ́ntọ́ bẹ́ra nǹkan àtẹ́ntí ọ̀fẹ́ra kọ́kàn máa yàdọ̀ ọ̀hún kí ni àfẹ́ gbàgbélé tí yàrọ̀ yẹn alùsàtàmù sọ wípé láìláìlọ́lá tí ò gèrè gíàdì tí yàrọ̀ yìí ṣírìkùn gbogbo ẹ mo ti fẹsẹ̀ kọ́ mi lè bá fi ṣe lọ́fíìsì ẹ̀rẹ̀ kan máa máa sáré sọ bá ma wo èso òfin kọ́nù méjèèjì ṣẹ́sí ó sì ni ó ní ọ̀tún ni wà bá wọn ṣẹ̀fẹ́ fún wọn tọ́ọ̀bọ̀ ara rẹ̀ ó lábádé bí ìdátọ́là àti hajjá tún ìrọ́líndẹ́bẹ̀ ojú ti máa ń mì pé tí dáadáa kan fẹ́ ṣẹlẹ̀ díyàn tó jó orí anábì ti sàlàyé àpíyàrọ̀ ti ṣírìkún kẹ́ ẹ máa mú àwọn nǹkan yìí kẹ́ ẹ máa fi dágbígbánú ọkàn yín pé eléyìí lóore torí ìfún jẹ́ ṣírìkù lè ánàwò láyá tí bil khairi illa Allah wà láyé nípa òṣàrọ̀ illa wà máa min ahadin minna illa kọ wá sẹ́nì kan nù wa bá a ti jọdí èèyàn àti kọ́ fẹ́ dáwọ́lé nǹkan kankan tàbí kọ́ máa ṣe nǹkan kan lọ kí nǹkan ó wá já sí bí ò ṣe fẹ́ àti kẹ́mìrì ọ̀fẹ́ rò nǹkankan walakin Allaha yẹ̀dìfáwò bí tawakkul ṣùgbọ́n náà máa mú ìmùkúmùkú wọ́n dẹ̀ ti ní kọ́ mọ́tra fún wẹ́ẹ̀dì iná wà rí oúnjẹ bí òyìn báyìí nìsìn ọlọ́run mọ́gbọ́n alẹ́ ìyẹn ò dání ọlọ́run fẹ́ bá mẹ́ntọ́ tí ó dájú ẹ̀ lọ́wà ìgbà tí ìyàn bá tó ṣe bá nìyàn tó bọ́ mẹ́ ṣùgbọ́n kápá mi ń rò kéèkì ìdí ẹ̀ẹ̀tẹ̀ kọ̀tẹ́ tí ò lè sáré rò ṣùgbọ́n ká mọ̀ sí ti sẹ́sẹ̀ nígbà sàn sí kí ni o ti ń sọ fún àná kò sóńtàn tí ọ̀tọ̀ mẹ́sẹ̀ rẹ̀ sẹ́lọ jẹ̀máà ó bí àtọkùnrin gbéra wọn lé lẹ́yìn ọdún mẹ́wàá lẹ́gbẹ̀ẹ́ mọ́dẹ̀ ni mọ́ fẹ́ bọ́ra Salimanu lẹ́yìn ọdún mẹ́wàá àti ọmọ mẹ́jọ tí náà mọ́ òpé ah! mọ́dẹ̀ ah! rízikọ́ mọ́dẹ̀ fẹ́ fẹ́ ń gbà yẹn ọmọ ẹ̀ ló ti wá wà l'Amẹ́ríkà báyìí nìsí ó tó di citizen ah! báyá kí ìbàdẹ̀ ó ń ṣọlọ́ ni yọ́ ma wá sẹ́mi bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbàrọ́lọ̀ ìpìlẹ̀ òní ọmọ o ní ọmọ ọkọ̀ fún ni samari jama'a tá a bá gbàrọ̀ lọ́ba dídà tó tọ́ ká máa ṣe àwọn òkùnfà tí ara ibi ń tọ́ bá wá tẹ́lẹ̀ ọ̀hágá àyínú lẹ́kọ́dà kádàrà náà lẹ́yìn ìgbà tí wọ́n bá gbìyànjú pẹ̀lá nìyàn tó dáa tí gbìyànjú ibi ọ̀rọ̀ bá já sí ibi tọ́lọ̀ ń fẹ́nu kèé sáti pilẹ̀ lèyìn ó ti máa ti ọ̀rọ̀ ara rẹ̀ tàbí tí ọ̀rọ̀ ń gara rẹ̀ ẹ wo fọ́ntí ọ̀fọ́ ọmú rẹ̀ ìwọ̀ ìfọ́ rẹ̀ lẹ́mú sùúrù àti kí fọ́ntí ọ̀fọ́ ọmú rẹ̀ yọ wà kó gbogbo ẹ̀ lọ́dọ̀ ọba dẹ́dà wípé in tó bọ́ wá fẹ̀lẹ̀ yìí ìgbà náà wà kò fá wùdò amòrí ila Allah inna Allaha basirun bil ibad hada sallallahu